èyí ni ìparí mọ́lẹ̀lẹ̀wádìí ta ni wòlíì ní ṣókí lábẹ́ ta ni wòlíì akọ́kọ́ yiri kí ni ìtumọ̀ wòlíì a ẹni tá a ní wòlíì dandan ni kó jẹ́ mùsùlùmí tí ó bá ti jẹ́ mùsùlùmí kò lè jẹ́ wòlíì ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ mùsùlùmí yóò wá máa bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba rẹ̀ lẹ́kù tó bá wà ni ó sọ jíjẹ́ wòlíì rẹ̀ bí ó ti jẹ́ lọ́dọ̀ ọlọ́run nítorí pé ìtumọ̀ wòlíì inú èdè òun ni alásùnmọ́ ọ̀rẹ́ ẹni tí ó wà jọ́rẹ̀ ọlọ́run yóò jẹ́ olùgbọ́sí ọlọ́run yóò jẹ́ ẹrú sí ọlọ́run yóò jẹ́ mùsùlùmí ẹni tí ó jẹ́ alásùnmọ́ ọlọ́run. yóò jẹni tí ó máa ṣe tọ́lọ ní ó ṣe yóò sì máa jìnà sí tọ́lọ ní ó jìnà sí ẹni tó máa jẹ́ wàlíyùlá tó túmọ̀ sí ọ̀rẹ́ àlọ́ alásùnmọ́ àlọ́ ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ó sì gbọ́dọ̀ máa ṣe tọ́lọ ní ó ṣe yóò sì máa jìnà sí àwọn nǹkan tọ́lọ ní ó jìnà sí ẹni tí ó jẹ́ wàlíyùlá yìí ọba náà jẹ́ mùsùlùmí olùbẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀ tọ́ba ti jẹ́ mùsùlùmí tó ń bẹ̀rù ọlọ́run wà ní yù láì ní. ìyá nílẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ síwájú lẹ́yìn náà làwọn sọ pé ṣé wà ní yù láì sóde rí màláìkà tó dú. orin lẹ̀ ni pé àwọn màláìkà ìṣẹ̀dá wọn àdírí wọn lórí ìṣẹ̀dá wọn ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run nìkan wọ́n lè rí wọn lẹ́yìn náà ó tún rinlẹ̀ ní pé àwọn màláìkà wọn á máa àwọ̀dà sí ẹ̀dá ènìyàn nípasẹ̀ bẹ́ẹ̀ àtẹni tó dànàbí àtẹni tí kìí sànàbí ọlọ́run ló lè rí wọn kódà kètè rí gan lè rí wọn. ṣùgbọ́n ìṣkáà ìrújú tó lè ṣúyọ ni pé tó o bá sọ pé arákùnrin tó o pàdé màláyíkà ni kí ni ẹ̀rí pé màláyíkà ni nítorí pé kò lè yíra padà kó di màláyíkà lójú rẹ̀ ẹnu kọ̀ọ̀kan sọ pé ọ̀rẹ́ nìkan ó sọ̀rọ̀ kan fún ọ ò sì padà rí mọ́mí kankan mọ́ ọ̀parí. só ti wá pé màláyíkà ni ṣe bí àjọ̀nù náà àwọn náà máa pàwọ̀dà sí ènìyàn bájíjẹ̀ ló lọ pàdé bí màláyíkà ni báwo ló sì fẹ́ mà. àwọn tó wá ń tẹ̀ra wọn ní wòlíì ọlọ́run tí wọ́n ń gbé táìbọ̀dù wòlíì jáde àti tí wọ́n ti méjì igun àkọ́kọ́ olùyẹ àwọn tí wọ́n ti mùsùlùmí àwọn tí wọ́n wulẹ̀ wọ́n òkè tí wọ́n wulẹ̀ kẹ́ra wọn ní mùsùlùmí pẹ̀lú ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ tiwa tọ́ọ̀ bá ti jẹ́ mùsùlùmí ò lè jẹ́ wòlíì ọlọ́run igun kejì tí wọ́n tó ń pera wọn ní wòlíì ọlọ́run níta gbangba ó ní àwọn mùsùlùmí oníbíbíà àwọn mùsùlùmí oníbídíà àwọn bíi túfí yálà túfí tìjàníyà tàbí kọ̀dìríyà gbogbo àwọn àdàdà wọn wọ́n máa ń pera wọn ní áùlìyà lọ wọn á ní àwọn ní wòlíì ọlọ́run. àwọn tí kò túfí táwọn náà tún múra lù ní àwọn náà ń pera wọn wòlíì ọ̀dọ́ inú wọn ni ẹni tó ṣe tábàkì tá a ti bẹ̀rẹ̀ agbọ́nì ẹni tí ó ń pera rẹ̀ ní wòlíì ìdánwò ṣe rí pé irọ́ ọ̀mà sáfù òdodo ni a ti bẹ̀rẹ̀ dá ilẹ́kọ̀ọ́ ẹ̀ ní ìsìn ó ti lé lóṣù kan. lẹ́yìn ìlérí léka ọmọ ọjọ́ ọdún lẹ́yìn ìlérí léka dánwò gẹ́gẹ́ fún ara rẹ̀ nínú ìbánisọ̀rọ̀ tó wáyé láàrin èmi àtẹ lórí fóònù tó ń sọ pé láti bí ọgbọ̀n ọdún sẹ́yìn lòun ti tí ó sọ pé òkùrọ́ lòun káwọn jọ wá bọ́ sásépè àmọ́ nígbà tí wòlíì dá wòrí tán ọ̀rọ̀ di ìsọ́mí o àtọ́ gàgà máa o ẹni tá a rántí wọn lóṣogbo pé kó pa lẹ́tà wá wọ́n mú un ṣeré ni o lẹ́tà tẹ́lẹ̀ tí wọ́n fi bí oṣù kankan tẹ́ ló ti rẹ́díìtì tó kù káka lẹ́tà lọ́wọ́ yín tẹ́ tó ń sá káàkiri tẹ́tì ń pera yín wòlíì ìfàyè. ṣẹ̀bìrì pé ọlọ́run ti ké èdè òmú yẹn ní o. ó ti hàn gbangba pé òkúrọ́ ni wòlíì dánwò. ọmọ ti tó sùn méjì báyìí sẹ́yìn tá a ti wà lórí báàsì dánọ́ọ̀tù tí wòlíì dán wò tí ọ̀dẹ́ bọ́ọ̀tà máa lẹ́tà tá a kọ sí wọn ọmọ lọ́wọ́ wọn lẹ́tà tí wọ́n láwọn ọkọ wọ́n kọ à wọ́n kọ́ ni wọn kọ́ ni àmà ṣùgbọ́n ẹ̀ta ní ọgbà lẹ́tà wà wọ́n mú tèrè wọn kò lẹ́tà títí di àsìkò yìí Salamu aleikum. ẹkún salam. orúkọ ọ̀dọ̀ Ọlọ́run ọba. èmi ẹjọ ni mò ń náà nìyẹn. bẹ́ẹ̀ni. imam abdulrahman mukai. àbúrò mikael. mikael ọ̀dọ̀ ọba. torí màá ṣe ìsọ̀rọ̀ ẹ mi ni mo ti sọ fún àbúrò mi pé bóyá má ṣe ríra kankan ìyàbúrò mi tọ́jà kọ̀wé. sẹ́rí ọ̀rọ̀ yìí mo tún ti wá sọ láàrin gbogbo ìjọ torí àmọ́ ní ìjókòó àsàlátì wa àdìkì tá à ṣe lọ́ba léńdé nígbà mi wá gbà àmọ́ ní ní òjò àti jọ mọ́ndé. mo ti wá sọ ọ̀rọ̀ yìí láàrin gbogbo ọ̀rọ̀ tí ẹ sọ yìí. mo ẹni wípé láti tí ìjọ ìtì dìde. Ṣẹ́gbọ́. Mo ń gbọ́ yín. Mi ì sí ìrí ẹnìkan tó ní làákà ìdí yín tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí. Ẹ máa gbọ́ o, ẹ̀yin kankan tó fà á tí mo fi sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí nísìnyí, gbogbo jàmá mo ti sọ fún. Yàtọ̀ fún kẹ́ ẹ tó kọ̀wé, wọ́n kàn á lè gbé ìgbésẹ̀ ẹ̀fọ́. Mo wá ìgbé tó yàtọ̀ sí nǹkan kan tí ẹ sọ fábùrù mi. Torí gbọ́dọ̀ ọ̀rọ̀ kan tí a tó bá fún mi tó já kọ̀wé ṣé lè ní ọ̀rọ̀ síta sáwọn èèyàn. kí ni ọ̀rọ̀ yìí pé nígbà tí ẹ sọ ẹni pé ẹnì kan lè jẹ́ wà ní ọlọ́run eré gbogbo mi gbọ́ fún mi o oníṣẹ́ ìjẹ́lẹ̀ jẹ́ wà ní ọlọ́run nígbà tó dáa wà yìí. ọ̀rọ̀ yìí mo wá gbé sáàárín àwọn ọjọ́ mo wá ní àáfàá tó sọ̀rọ̀ yìí ó ní ó sì jẹ́ ní ìdòrò náà ẹnìkan ò sì lè sẹ́jẹ́ láyé bí ayé ti di ayé ìtàjẹ́ lónìí. kí ló fà ní pé wàláhì tàlà tí ìbá wà láì tí ìlú bá yẹn gbọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ẹni tó kọ́ tó sọ ọ̀rọ̀ rẹ̀ pé sí èèyàn sì lè gbà tó gbà yí ọlọ́run fẹ́ lè níbi jìbìtì pọ̀ láyédé lónìí àti irọ́ pọ̀ dé onítọ̀ọ́ yẹn wọn ò lè rí yẹn jẹ wọn ò lè tún jẹ àwọn sẹ́wù àtàwọn èèyàn nígbà náà gbàlẹ́ ọlọ́run tí ń lo agbára òkùnkùn tí ń lo àdìgbàmú tí ń fi ń tọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mùrídì mùrídì àwọn ń tẹ̀lé ẹlẹ́dàá tó wàlẹ́ ọlọ́run wàlẹ́ ọlọ́run ni wọ́n irú ẹni tó sọ̀rọ̀ yìí kò lè gbọ́ sínú pàkúté wọn láéláé ọ̀rọ̀ yìí ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ni mo kọ́kọ́ sọ fún àwọn èèyàn níbi pé ẹni tó sọwọ́ eléyìí tó yíṣọ́ sí àwọn èèyàn antabliki wọ́n wá gbogbo wọn máa ń sọ̀rọ̀ bákàbàkàbákà láti bí ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ló ti bẹ̀rẹ̀ tàbí bí ọgbọ̀n ọdún ta kò sẹ́ni tó sì sọ pé ṣé àgbẹ̀ èèyàn kẹ́sì lè sọ pé pé Buhari ọlọ́run kan lè wà lórí ilẹ̀ lónìí èmi náà wọ́n ń ṣàlẹ́jì àwọn ènìyàn káàkiri kódà kí wọ́n mọ̀ sọ wípé ká pàdé kí gómìnà dúró ẹ̀sọ́ nígbà táwọn tàbílìtì àtàwọn àdìsí náà méjì máa ń tako mi torí ó rú àwọn èèyàn lójú pípé èèyàn lè wà báyìí kọ́mọ ẹgbọ́n kankan báyìí láì jẹ́ sí àgbàdo ní báyìí sọ̀rọ̀ láti ìgbà tí ìjọ ti bẹ̀rẹ̀ èmi jẹ́ káwọn ènìyàn mọ̀ pípé téèyàn yí ọlọ́run ọba èmi ò lè sọ fún yín bí ọlọ́run ti ń kò jẹ́ kí wọ́n mọ̀ wípé kì í ṣe wípé wọ́n ń dàrẹ́ẹ̀tì ọ̀rọ̀ bí àwọn ànábì rẹ̀ kò ní ìyàtọ̀ pàtàkì gbogbo pẹ̀tọ̀ tí ìjọba fẹ́ di léèrè kò síbi tí mo ti ṣe wà sí láyé tẹ́lẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ ṣùgbọ́n kẹ́ ẹ wá bí mi léèrè àti kẹ́ ẹ bá yọ náà mi kẹ́ ẹ bá bilé ìṣàgbọ́n fún ìṣe ara àdáàbò aṣọ fún yín pé báyìí ni àwọn nǹkan kan tí tí máa ń ní pẹ̀lú ènìyàn inú ṣọ́ọ̀ṣì mo wà tí àṣẹ rẹ̀ ti dé ìlúfin jẹ́ ìlú ìfẹ́ dáàbò bẹ́ẹ̀ ṣetán yẹn dáàbò DASW dáàbò kò sì rí pé gbogbo ìlú wà. Kódà nínú mọ́ ń sàlẹ̀ ìyàwó ìyà dé, mo mọ́ ń káàkiri. Ìyàwó tó ń gbàdá àwọn tàbílìkì ní abá bá ìgbà ọ̀rọ̀ ètò yé wọn, ẹlòmíì á tó sọ̀rọ̀ lára. Ìyẹn lè wà báyìí, àbọ̀fẹ́ máa kó ọ̀rọ̀ kan jọ ni, àbọ̀fẹ́ lówó kan ni, àbí ó fẹ́ máa tàn kò sẹ́ni tó mú làákà ìwà owó ọ̀sẹ̀ yìí kọ́kọ́ sọ fún àbúrò mi kò tó mú làákà ìwà ni. ẹsẹ̀ ìyá lè wà ní dédé ìwò yìí ní ìlú ti bá dédé yóò ní ayé yìí káwá ní ìwà ní ọ̀nà tó wà kò tó bá mi sọ pé èyí. yàtọ̀ fún ẹ̀jẹ̀ torí bẹ́ẹ̀ yìí kọ́ ní òwe tó ti yàtọ̀ sí ẹjọ́ tó yàtọ̀ tó di ọwọ́ owó náà rọ̀ kẹ́yẹ bí àbúrò mi sọ ẹni yìí ẹni kòkò rízì ní nígbà mo wà báyìí wà lọ ìtàlẹ̀ tó mọ̀ pé wà ní ọlọ́run nǹkan ìlú ìlú tó wà lórí ilẹ̀ mọ́ ó fi ọlọ́run ayọ̀rọ̀ tí mo sọ ìfẹ́ yìí. nígbà tí kẹ́mi dàbá ìsan débi gbogbo àwọn èèyàn lọ wá pété ìyàbá wa nígbà tí ọlọ́run nǹkan ìlú ní dààmú àwọn ilé yóò pè tó bá mú jáde. ìdèkùn yẹn mi gan nípa ti pa lórí nǹkan kan kọ́nà sọ pé báyìí ọ̀sẹ̀ bí làtà ẹ̀ta ti rí mo fi ọlọ́run bá tẹ̀lé wọ́n ká ríra owó dáa tó wọ́n ẹbí pé ìjọba ọmọ fẹ́ gbé wá sí ìbàdàn níbẹ̀ yẹn tẹ́lẹ̀ lórí àwọn èèyàn wa wọ́n wà ní ìbàdàn ṣàkóso ìjọba tí wọ́n láti ìbàdàn náà mo ti wá bè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi tí wọ́n kọ́ lọ sí ìbàdàn pé bóò láti máa wá àyè kan ní ìbàdàn ká gbé ìjọ yìí wá síbẹ̀ yàtọ̀ tó torí ìgbésí ọ̀rọ̀ kan tẹ̀lé èmi ti ń plan rẹ̀ tẹ́lẹ̀ torí ìjọ yìí à ń fi ọ̀rọ̀ àwọn ènìyàn káàkiri lórí kí n ṣẹlẹ̀ lónìí. àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí mo fẹ́ dáwọn èèyàn mọ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ajẹ́ mùsùlùmí gan òní máa ń sọ̀rọ̀ kan o sọ̀rọ̀ yẹn pàdé inú kẹ́kẹ́ orí bẹ́ẹ̀ ọmọ tó dájú. bẹ́ẹ̀ ni. ok ṣe ṣe ṣe ṣe kò jẹ́ ìgbà ìṣẹ̀lẹ̀ káàkiri là ń ṣe yìí abáwo wáyé tó gbogbo nǹkan yẹn ni mo ń sọ káàkiri mo tún gbé ọ̀rọ̀ ìgbà àti káàkiri ìrọ̀lẹ́ ayé ti dé owó làwọn ènìyàn ń gbá ọ̀pọ̀lọpọ̀ bí ẹgbẹ́ ń lò yàn mọ́gbà lónìí àfáàní ṣáájú rẹ̀ fún wọn. mo ti sàlẹ̀ ìdí owó ti wá bá mi níbí báyìí nígbà mo fẹ́ kọ́ lọ́mú ra ẹ jẹ́wọ́ bí ẹgbẹ́ máa ń ṣe tí wọ́n fi mú ìjà kan tí wọ́n lu ẹ̀dá kan ọ̀rọ̀ tí mo sọ yìí gan-an tí ìbá fi gbé ẹ̀yìn lè sọ̀kan lórí tóògùn mo bá sọ àwọn èèyàn kan fún nínú àwọn ìjọ táwọn èèyàn ń tẹ̀lé ìbámu tó pé wọ́n lu àwọn èèyàn wọn ní ọdún ní fọ́ọ̀mù ẹ̀wọ̀n ìgbẹ́lẹ̀ lọ́ọ̀dì kọ́ọ̀dù ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ẹ́dì ní tẹ̀lé. ẹ ní gbẹgbẹ ọ̀gbìn nìkankan èmi náà mọ̀ pọ̀lọpọ̀ wọn ẹ má wulẹ̀ dákọ̀ nìkankan wọn aṣọ wà àṣìkò wọn jẹ. ó pọ̀ bẹ́ẹ̀ lọ láyé

làákàyè ṣe àwọn títà níbi làákàyè ṣe ti wọn tí wọ́n mọ̀ ń wùdà mẹ́wàá wá kù ní gbé lóòrùn lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n wọ́n tí wọ́n gbàgbọ́ ìjì tàfà lọ ẹgbẹ́ tó ní ṣọ́ọ̀ṣì yìí nínú wà tẹ́lẹ̀ wọ́n dàbí lórí ṣọ́ọ̀ṣì yẹn tó ti pé àṣẹ ìlú ọ̀nà tó dà rẹ̀ tí mo ọdẹ kéwòn kan èyí tí mo kó gan ọkọ mi inú atẹ́gùn mi ẹgbẹ́ wádìí ẹgbẹ́wádìí nínú ọba tí mo fi ń sọ mo fi ọlọ́ọ̀bá tẹ̀ ọkọ mi nínú atẹ́gùn mi ní ọlọ́yìn ó wá bí ṣe ẹgbẹ́

níbi wípé kábà kéde ẹbí òkè bí ẹ̀ka ìjọ ẹ̀tọ́ yìí ilé ìmọ̀tò ìpínlẹ̀ lọ́mọdé tọwọ́ nínú ìwà ìwé ìwé mọ̀. èdè mi máa ń sọ ni pé ọjọ́ méje yóò gba ọjọ́ méje bọ́ra mi kí jáde láyé tọ́ka jẹ́ pé ìtọ́nà bí ìtọ́jú mi yìí wọ́n bá ní bí àjọ̀fún bá ń lò. ẹ̀tọ́ bá tàlẹ́ǹtì mi ìjọ méje láti dè fún wa wa bẹ́ẹ̀. tó àbúrò mi lọ́wọ́ ní à bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbà ló tilẹ̀ sọ fún yín ó ní náà yẹ ká ṣe nítorí pé lẹ́yìn ìjọba méjèèrè mú lẹ́yìn abẹ́ jẹ́ lórí pé lábájá kú tàbí tàbí lógún pé ìwé ilé láìsí ìgbéra tó di wá máa ń sọ tẹ́lẹ̀ o. ó ní nípa nínú àìsàn àdánwò gbàgbà báyìí ká fi tìlé ìdílé ká fi gbégun pé ẹnì kejì ẹnì kejì tọ́sà lẹ́yìn èèyàn òun ó gbé ìdòkú pàdé mọ́ta pọ̀ lórí òdodo kó rí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó wà nínú rẹ̀ kò síbi tí mo ti ṣe dídì òbí kan ní. Ibi ẹgbẹ́ ẹgbẹ́ ń wa tó jẹ́ bíbí bá ti wà ní ọlọ́run. Nítorí pé àwọn àtìká wà tẹ̀lé mú lẹ́rìí pé nìyàn ń sọ̀rọ̀ o. Ẹ̀rí yẹn ni wípé mo rí iná ẹ̀dá àdúgbò. Mo sọ mo sì rí nínú ọgbà àdẹ́ra. Mo sọ fáwọn èèyàn. Hello. Mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín. Mo rí méjèèjì yìí níbi àwọn assembly káàbì ṣọ́ọ̀bì káàbì kùránì yìí sí níbi wọ́n ti dìde ó ní pátíkà kó sójú ọ̀nà náà ní mo rí wọ́n lọ sí wáàtí ní òkùnkùn lọ́sùn kejì nínú àwẹ̀ mo mọ̀ sí wáàtí àti nínú àwẹ̀ ni wọ́n sá sí ní ẹ̀kọ́ kan yìí sí yẹn mọ́ nídìí o tó ní òkùnkùn nílùú eh, gọ́vùnà oyinlọ́lá ibi sọ́mà gọ́vùnà ní sẹ́ńtà mo fi ibẹ̀ nígbà tí kùránì tí mo gbé dání kó mọ̀ dàbí wípé kó dà fídíò rẹ̀ kó mọ̀ dàbí wípé kùránì dàbí wọ́n ti já kan mbẹ̀ ni tàwẹ̀tàwẹ̀ tí mò ń gbà mo gba kùránì lọ́wọ́ ìmáàmù wọ́n á ti gbé ìlera mi ìjàbẹ́ ní tí mò ń dá mi lójú ìjàbẹ́ ni mò ń lọ níjọ́ méje ní lọ sí wáàsí nínú àwẹ̀ tẹ́tẹ́ lọ́pọ̀ wá pa fún iṣẹ́ mi ṣe wà yí ọlọ́run tàbí kéèmì ìrí náà já àmọ́ ìjọ méje ọ̀nà ìfọwọ́kìtàmìlà iṣẹ́ ẹgbọ́ pẹ́ nìkan báyìí wá parọ́ mi káàdì ní ọdún kẹẹ̀dọ̀ tí mo ti máa ń sọ̀rọ̀ yìí. ṣùgbọ́n èèyàn olùwà bá mi àtọ́kájọ́ ìwàlẹ́ ọlọ́run ṣe àṣírí ní bá ti ń sọ̀rọ̀ yìí kí ìṣẹ̀fọ́ yẹn lálà. tàbí yóò mú wá lọ́nà àlà tàbí yóò di ìṣòro yẹn nínú adébẹ̀. èmi a máa àlìgbà ló ti mú àlìgbà wa bá mi pé nǹkan kan tí ó jẹ́ sèríà. èyí nínú tí wọ́n sọ yìí ló fi mọ̀ mí láyé wípé àjẹ́ oṣó torí òun ọ̀kà àtàgún ọgbọ́dọ̀ wà láyé fèrè ọlọ́run mọ́jú dání.